ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وارفعنا بما علمتنا زدنا علما اللهم ربنا زدنا علما اللهم انا نسالك علما لا يوسع اللهم انا نسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا شفاء من كل داء اللهم انا نسالك الهدى والتقى والعفه والغنى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 àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá ṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam títí yóò fi máa fi ọjọ́ ìgbé ní àkìyà lẹ́yìn náà a máa tẹ̀síwájú ìdílé nílẹ̀ ìdáhàdà برحمته وفضله علينا إنه تفسير سورة البقرة التي أولها يأتي قبل 55 ṣètò ilẹ̀ láti ṣe àtúbà kàlórí ètò àwọn sí ààrẹ ọ̀sẹ̀. أما واشر أيضا الحمد لله وله ونعمه وكرمه وعزه وفضله ورفقه شيخ الله سبحانه وتعالى في شيخ تشارك ونقم شاش وفضله ورب كلمه الدور من يفوى الفاتح بل إن شاء الله ورب جعل المنصر ونور الكلمه بكي لنا شطرة مشركين قال الله قال رسوله قال الصحابة أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا أمه حفظهما وهو العزيز الحكيم هذه الآية آية هي القبر التي هي النار tí ayé ojú ìwé ọ̀la ti ń lè fún ọmọ ayatul kursi ayatul kursi هذه الآية آية لي قولني إن تتبج إن وهو آية من القرآن وإن تتبج إن وهو آية من القرآن gbogbo àlùkò àlùpàtà láti bẹ̀rẹ̀ tó pin gbogbo ẹ̀ kan ná aṣọ́bẹ̀ fún ara lánàá àmọ́ àlùkáyà táàpé ní káyà tó lẹ́bọ̀ tí òní ṣé yìí lu àyà tó lọ́kọ̀ pa òní òṣùkà lu àyà lọ́kọ̀ pa àwọn aṣọ́bà náà ẹ̀wà ìjà mẹ́rin ìwọ̀n kátó tó wọ́n á tẹ̀síwọ́n. رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين أمي أنبوى محمد صلى الله عليه وسلم قلنا النبي جوي يا يا يسيتوبيتو أتبوسي جوكو كالو قلنا النبي بيري دور في إلى أبي وكيل أبو المنذر يا أبا المنذر

النبي صلى الله عليه وسلم وعشقه ليهلك العلم ليهلك العلم يا أبا المنذر آ آه، بلو توي آ آه، آ آه. وكوري يلي ما يرام حاجب سلسلتي أعظم آية وأكبر آية وأفضل آية في كتاب الله آية القرآن بخلاف káàbọ̀ rẹ̀ ṣúra tàbídàpọ̀ tàbá ní ṣúra wọ́n tóbi jù ṣúra tó fàájá ayà ló wá tóbi jù ààrẹ tó pọ̀ sí àwọn nínú ọ̀dọ́ wá fojú wọ pé kí ló lè fà wọ́n ti bẹ̀rẹ̀ ṣe ọba tó wá pé lánàá ayà kò sí yẹ gbogbo ẹ̀ ó sọ̀rọ̀ pátá nígbà náà ọba lọ́wọ́ sọ̀rọ̀ àwọn níta bá wò ó ní ismu bọ́ọ̀lì ìròyìn àbí ismu mọ́tòmọ́tò mọ́tòmọ́tò yẹn tí wọ́n wà báyìí ní àbúwà mọ̀sẹ́tìẹ̀s tó jẹ́ pọ́lọ́wọ́ ọba ní ìdájúkọ nínú ayẹ́tọ̀lẹ̀kọ̀ sí wọ́n ló ń lọ bí ayà mẹ́tàdínlógún sí méjìlélógún seventeen to kó lórúkọ ọlọ́run gẹ́gẹ́ irú Allahu wàhálẹ̀ tàbí kó lo dọ̀míìrù tí ó padà sọ́dọ̀ Allah ẹ wá já lọ òkàjọ máa kéde ọ̀yà ẹja máa ń wáyà ẹni kọ̀ọ̀ká máa ń wú kí ni ismu Allah àti kí ló ní bá Allah nínú ọlọ́run sọ fún ẹ pé. Allahu la ilaha Allah tàbí jẹ́bẹ̀ Allah àti lẹ́yọ̀ kọwàá aha La ilaha illa hu La ilaha illa hu tàbí mú yẹ̀rọ lọ́lá oníwẹ̀lú ayíwá Al-Hayy oníwẹ̀lú oh, Al-Qayyum oníwẹ̀lú oh, لا تأخذه لا تأخذه ترى لله الله قولي بلو سنة ولا نوم أها له له أها قالوا لي له ما في السماوات وما في الأرض قولي بلو ما يدوي مفع أها من بين يشفع عنده إلا بإذنه عنده عنده هو يتعرض إلى الماء قد له قد يجي أها يعلم ما بين يعلم يعلم هنا ضمير المستتر أي يعلم هو ها ما بين أيديهم وما أجمله أجمله ولا يحيطون بشيء من علمه ولا يحيطون بشيء من علمه هي ضمير ها بارز وبعد الله قد ولو نفسه وسع كرسيه السماوات كرسيه هذا قال قراجي الله قد يلو نوا ولا يؤوده ولا يؤوده Mú olóró. Ìlẹ́wọ̀. Àhá. Àhá. Wàhúwà. Wàhúwà. Àhá. Àlàálé. Àlàálé. Olóró. A fi méjì àwọn kan lọ. A ti jẹ́ ìgbẹ̀mọ̀. A ti méjì kan láàrín. Nígbà tí a fún àwọn sí ilé mọ́lẹ̀ ọ̀kan. إلا بإذنه أيوة لي هو المسألة نطلب الذين هاتوا مراجعة الله الله أها لا إله إلا هو هو أها الحي الحي ثري القيوم القيوم الله لا تأخذه لا تأخذه أها ولا نوم أيوة له له الله واحد لا إله إلا هو هو مجيد الحي متى القيوم لا تأخذه هو ما سيرة القرآن له هو ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده من لا لا لا اشفع méje ìlà bí ìbìlì yìí mẹ́jọ yá aláàbò búrú ọlẹ́ mẹ́jọ máa báyìí àìríhìn wà máa kọlọ̀ wà láyé ṣètò lẹ́bí ṣe ìlú ẹ̀yìn yìí olóòrò mẹ́wàá ìlà bí máa ṣáà àbúwà ṣáà àbúwà ayọ̀ olóòrò mẹ́kànlá wáṣà àkọsí ìhù ayọ̀ tó sàmàwá tó wà láyé ìhù ayọ̀ لكن شيئهما وهو قدير العلي اسم العظيم كما هو الله نعم هنا قتل من اسماء هو نور سبحان الله wọn náà ká wá fi orúkọ ọlọ́run mẹ́wàá kó pàdé níbi ayà rẹ̀ mú ayẹ̀ ó láti wá ká bá ti kẹ̀kẹ́ rọ́ fún yìí àká ṣìṣe tó túmọ̀ sí pé ẹni dàbí dandan tó tí ẹ bá rí ronú léèyàn ronú tó yẹ ronú ṣe dáadáa ìyá rí pé èyí tí ó mú súrọ̀ yìí wọ láì òun ni agbára tó lẹ́gbẹ̀ẹ́ kí lè ní agbára tó lẹ́gbẹ̀ẹ́ òun náà lè fi gbogbo ẹ̀ ó sọ̀rọ̀ nípa tàbí jẹ̀mọ́ Allah subhanahu wa ta'ala الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذوا سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

bí àbárí ìsọ̀hárọ̀ ọwọ́ fún wa ní àfàmù. nígbà tá a bá yẹn sọ tọ́pìkì kan nípa fọ́dùlù ààrẹ kòtì báàbù yẹn wà lábẹ́ fọ́dùlù bákọ̀rọ̀ ti wà ààrẹ mọ́ra ó wá ọkọ̀ sọ pé fọ́dùlù bákọ̀rọ̀ ti kakúlù fọ́dùlù bákọ̀rọ̀ ti kakúlù ètò ọlá ti ń bẹ fún sọ́rọ̀tù bákọ̀rọ̀ jẹ́nẹ́rálì ó yẹ sọ wá fún sí wàlífàríà ẹlẹ́kẹ̀ẹ́ فضل آية الكرسي فضل آية الكرسي ولا ولد الإمام الشعبي والولد عبد الله بن مسعود رضي الله تعالى عنه أما أن الله لقي رجل من أصحاب محمد صلى الله عليه وسلم رجلا من الجن ولم يكن الله تعالى محمد صلى الله عليه وسلم ọkùnrin kan náà àwọn sàbí ó wá pàdé ọkùnrin kan nínú àwọn àjẹmú ọkùnrin kan náà àwọn sàbí tí wọn bá sọ apá púpọ̀ láti ìní hmm? ṣòro ìgbó wá pàdé àjọmú yìí ó ní sàbí ìwà ti ti pé ọ̀rọ̀ wá ti gbé ọ̀rọ̀ láàrin wọn ọ̀sọ̀ ọ̀rọ̀ àbò àjọmú yẹn bá wọ ìjàkadì owó ọ̀gbìjà pẹ̀lú àkànnà ọ̀ṣájà nígbà Muhammad sallallahu alaihi wasallam. ènìyàn ti ń bára wọn jàkadì tẹ́tí jàkadì fọ̀sọ̀rọ̀ àbúrò èèsì sàábé tójọ́ bẹ́ẹ̀ ni bó ṣe fẹ́ ní àjẹnú kan lẹ́yìn ìyẹn ni pé owó yẹn lámọ́lẹ̀ àjẹnú lulẹ̀. fàkọ́ọ̀rẹ́ làwọn ẹlẹ́sìn èèyàn yẹn wá ń sọ bá ń jẹ̀lú yẹn pé àà ah,

àwùjọ ní asáàlá àwùjọ ní àwùjọ ní sáàlá yá ó jíjà kábìlẹ̀ lẹ́yìn kí wọ́n rò gbogbo ọdún làjú mẹ́rin lápapọ̀ yẹn tí ó tún làjú mẹ́rin ní ìjọpẹ́ ìjà kábìlẹ̀ gidigbo ọ̀dà fún gidigbo ìjà lẹ́mọ̀ lẹ́mọ̀ lọ́wọ́ ara ilẹ̀ tẹ̀lá ẹni bá ti fẹ́ yára wọn kalẹ̀ ọdún wọn gbàgbé òun fa in sọ̀rọ̀ àtàlẹ̀ fa in sọ̀rọ̀ àtàmì tàbá sí ìjà ẹlẹ́ẹ̀kejì yìí ká lọ wá wá ní làmọ́lẹ́ àìsàmùtò kàṣe àrùn ìyàwófàlùkà tọ́lá ilé làmí lẹ́mọ́lẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì á ń kọ nìkan ìdí mo ti fẹ́ kọ ẹ̀yẹ tàbí ìgbà ni ó yà sí abẹ́tòjà abájú bẹ̀rẹ̀ ìjà káàdì kúrò ìwé ẹ̀sìn kọ́mọ̀ láwọn àgbà yẹn lẹ́nu ìjọba tí wọ́n wulẹ̀ fún òun alágbára nínú ìkọ́ rẹ̀ jẹ́ ó dàbí láti wà nípa Muhammad sọ̀rọ̀ àṣọlá àpàlàbọ̀ wà bẹ̀rẹ̀ ìṣà ọ̀la. ìjọba máa ń tọkùnrin kan náà lágbára àtúkò bá àgbà tí ṣe fàṣọrọ àwọn ṣàhábí yìí nìkì ṣáájú tó jọmọ ìlú ẹ ó bá tún la àjẹsí ìmọ́lẹ̀ kan ha ti àjẹ mi ṣàbí ìwà tó èyí tó ọlọ́ sí ìlú ọmọ ní náà الله لا إله إلا هو الحي القيوم شو من قا آيات الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وفي الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبيل نعم آيات الكرسي الله ممكن قال قل يا شباب فإنك لَا تقرأها في بيت إلا خرج منه الشيطان onímọ̀jẹ̀ntàn ọ̀ọ̀ní ka ááyà yìí nínú ilé kan nù ilé ẹ̀rí ilé tọ́ọ̀bá ilé kíkà àti kí èṣù àjẹ̀mú nǹkan burúkú ẹ̀mí òkùnkùn tí ń bá ń bẹ nínú ilé yẹn àfikún sájáde. onímọ̀jẹ̀ntàn ó sájáde dé yóò jáde bí atẹ́gùn ní lọ́nà tó gbà pé jáde fún ìpàlá ayẹyẹ olùwó ṣàtà ìṣẹ́ tí yóò rí máa kò fún wọn lè mú àti ẹni tí ń jẹ lọ́wọ́ mùsùlùmí òdodo agbára tó bá gbọ́ agbára tó ju agbára lọ ayatollah kò sí ìlú wọn náà wọlé tí wọ́n gbọ́ àwọn àjẹmí sí sọ̀rọ̀ látàrí wọ́n náà kọ́ látàrí àti gbogbo wọn ni wọ́n mọ̀ sí ah ètò kápá àwọn jùlọ oníkíni jama

fún àwọn oṣù àbìjànú bá wà ló lágbára jù kò sí ìtì kápá kí wá ní ìgbẹ́bí wà lágbára tó àbìjànú ni wọ́n mùsùlùmí ò sí gbọdọ̀ fún ìyá yàtọ̀ الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم kò sí ogun náà bó ṣe lè wò tóbi tó táàlé fi kò sí ogun rẹ̀ spiritual attack physical attack any pressure tí ẹ̀ bá rí pé ah mo wà under pressure right tí gbogbo nǹkan já nínú ẹ̀ áyà tó kò sí ìfọkànbalẹ̀ ọlọ́run ṣùgbọ́n kí ló ń tẹ̀lẹ̀ láyé lónìí pé ààrẹ ní tó máa sọ pé ẹnu àbáyé kan tó òṣì ìdí ní ìjọ ti kàkàkàkà àkàádù bẹ́ẹ̀ lọ òṣè kankan òṣìṣẹ́ mo ti wà níbi nìkan nígbà ọlọ́pàá nílé wa mo ká sí mo ká máa tó twenty ọlọ́pàá padà mú mi náà ní ẹnìkan ló ní kò sáyé kò sáyé ó ká kù sí wọ́n ti dáná lé báyìí ó ti dáná lé ó ní. yóò máa rí bẹ́ẹ̀ lóòótọ́ yóò máa rí bẹ́ẹ̀ kò lẹ̀ sọ́mọ kó wọ́n rí bẹ́ẹ̀ láwọn èèyàn kan àwọn èèyàn wo ìran tí ó mọ̀ rí bẹ́ẹ̀ fún ẹ̀ ìran àkọ́kọ́ ìran tó ṣe kó òun gan fúnra ara rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ nínú nǹkan òkùnkùn yìí kèfì jẹ́ ìgbàgbọ́ rẹ̀ nínú tọ́lọ́run kó wá kiri ìyẹn ni pé tọ́lọ́run gangan fi ń tagbára kì í tọ́lọ́run kí ló náà fi tagbára ẹ̀mí òkùnkùn ni òkùnkùn àti mẹ́lẹ́ òsì wọ́n bẹ́ẹ̀ tó wọ́n fún ara rẹ̀ náà ọ̀tọ̀ ní tó rí mẹ́lẹ̀ ọ̀tọ̀ ní tó súnkọ́lé ọ̀tọ̀ ní tó gbémí ọ̀tọ̀ ní tó lọ́mí ìyí tó lọ́mí ìgbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ tó tábára wà nìyẹn ó wá ní kùrù sí yóò ṣiṣẹ́ kò ṣiṣẹ́ fún ẹ̀ nítorí pé ìmẹ́ẹ̀sì tí kùrù sí yóò fi ṣiṣẹ́ fún yà òṣìlá rẹ̀ ìdí ìdààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọlọ́run ọba tí àdúrà tó ń ṣe tí ọkàn rẹ̀ ò sí ibi ní àwọn tí wọ́n ń tó kù wọn tó kò sí ìfẹ́ tí wọ́n ti fẹ́ ọ̀nà wọn náà wọ́n ti dára sí ìjọba tí wọ́n mú òkun tí mú òkun tí gbogbo àwọn atún gbogbo wọn àwọn ní dókì gbàgbọ́ sílẹ̀ àwọn mùsùlùmí tí ó bá yàn tó lè fẹ́ yẹjú nínú tó gbọdọ̀ lọ bí mánu rẹ̀ tó lè gbọdọ̀ ìṣọ́kà tó lè gbọdọ̀ kí mẹ́lí òun dúró lórí wọn ni aya tó lè pè sí bí wàlá la ilaha illa huwa al-hayyul qayyum. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm ومن ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وجعلوا فيهم السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم wọ́n rọra mẹ́ṣàn kìíní kàríṣì ìtàrí òkúkú mẹ́rin kalima bárọ̀ kò sí lọ nígbàtà ń sọ̀rọ̀ ìjàkadì àwọn sàbí àlẹ́gbà Muhammad sọ̀rọ̀ àṣìlá irú tó ṣẹlẹ̀ sí sàbí wọ́n ká ìgbà náà nígbà náà ní pé islam rẹ̀ ìgbà náà ní pé tó polówó rẹ̀ pọ̀tàpọ̀ pọ̀tàpọ̀ ìgbógun ti ó ṣe kí n jẹun ọ̀pọ̀ nígbà wo ní madina náà pọ̀tàpọ̀ ìgbógun ti ẹ̀ náà lẹ̀ ní pọ̀pọ̀ àmọ́ madina iye oko tó àlọ́lù wa já ìgbìmọ̀ madina ọ̀tá tó pọ̀ jù ọ̀tá àbúrò àbìkì ọ̀tá tí òun lójú hàn pé sálà. Ìgbà táwọn á bẹ̀rẹ̀ táàmì ìbádá àwọn náà. Nínú táwọn èèyàn tètè níwá ló ti sápò àjẹ́gbà náà ní pé ọkùnrin kan bẹ gbà yẹn. Ọkùnrin yẹn wọ́n gbà pé tọ́rọ̀ bá ti rí mùsọ́rọ̀ à kò sẹ́ni ó lè lámọ́lẹ̀. Kò lẹ́sẹ̀ nìkan tó bá yìí fojú yóò fẹ̀yẹ̀ náà kalẹ̀. àwọn ti fi rí nínú òyìn tí wọ́n àwọn afẹ́ ní káwọn táyé èyí àdínẹ́bí ilẹ̀ sọ́lọ́bà àrùsọ nínú ọ̀nà tí wọ́n wá rò pé àwọn lè gbé gbà ó ní káwọn ní káàdínẹ́bí olórí wọ́n jàkadì lọ́pọ̀lọpọ̀ pé á tábìlì bá bá ìjàkadì ẹ̀rí ní ó fi ìdí rẹ̀ lẹ́nu gbogbo àwọn tágbà àti lórí wọn pé ọlọ́run

ẹnìkan bí alágbára ni ó yẹ tó bá ilé díwájú rẹ̀ ọkùnrin tábìlì fẹ́ yẹn nílẹ̀. mo ti tábìlì ní lọ́dọ̀ ẹ̀lọ́dọ̀ Muhammad sọ̀rọ̀ ànábì èso níjà ànábì èso rẹ́sílà èso ní rẹ́sílì èyí jíjà àkájù èyí ṣe fẹ́ ta lọ́nà ìwé kó dàmọ́ ìdáwà kó ti wá fúláwì yẹn kó kó wọ́n ti tọ̀hí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

nínú àwọn ẹni tó wá mọ ìyá àyà yìí jùlọ òǹlàwọ̀n tàbí àtẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam al'alamatul imam bukatu olivia al-shayba ọdún afta rahimahullah rahmatan wasa wọn gbẹgbà wọ́n kan látọ̀dọ̀ ali ibi abi tàbí radiyallahu ta'ala anhu wa ali sahabati أنا علمني ما أرى أحدا يعقل دخل في الإسلام ينام حتى يقرأ آية الكرسي حتى يقرأ آية الكرسي أن يعني èmi ò rò pé nìkan ó máa bẹ tí ó lè láàká yìí ẹnìkan máa bẹ tí ó lè kéré náà tí ó lè láàká yìí ẹni táwọn yìí ó wá ní ọgbà islam ó wá wọnú islam ìlú wọnú islam náà islam ó sì kí ń yẹ níwọ̀n bá yá àfihàn tó sì dé láàká yìí ká gbogbo rẹ̀ nílé ilẹ̀ wá sí ìdáná ó ti sòfin ẹ̀mí mọ́ kò sí ká ayáfẹ́ kò sí á alẹ́mí èrò pé mùsùlùmí láàká ìtọ́gbọ̀n lórí àti ìjọba bá ti rí mùsùlùmí kan tó gba islam tó lẹ́kọ̀ọ́ pa Islam tó wá ń sùn sílẹ̀ ní mọ́ kò sì kápò sí ìkó tó sùn ilẹ̀ ìrùgbé ó ti síra rẹ̀ lẹ̀ bátàtí aládàtí ó ti sílẹ̀kùn lẹ̀ fún àtàkì spiritual attack physical attack àdébùsù ní bá ń gbé wíjì tó sù gbọ́gbọ́rọ̀ sílẹ̀kùn mọ́tò mi dáadáa ọmọ àgbọ́mọdá láìsí mọ́tò tí máa lórí ti tó sùn mo gbọ́dọ̀ kí ilẹ̀kùn lè ní dáadáa kí ó lè bá lè máa wọlé àmùsùnmí tó bá nílà ká ìlẹ̀ ọmọ sù ó gbọ́dọ̀ protect ayé rẹ̀ spiritually and physically pẹ̀lú kó ká àlùláwùlá ìlà ìlà الله لا إله إلا هو الحي له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤمنه حفظهما وهو العلي العظيم gbogbo ẹni tí bá máa ń palẹ̀ mọ́ tí máa ń palẹ̀ mọ́ di ẹni ní challenge ẹni tí ń palẹ̀ mọ́ tí ń tilẹ̀ fún ilẹ̀ kó lè balẹ̀ mọ́ wọlé tí ń tilẹ̀ fún mọ́tò rẹ̀ kan balẹ̀ mọ́ àtàkùn rẹ̀ tí ń tún gbogbo nǹkan ṣe tó dé mọ́ṣáláṣí tí kó bàtà rẹ̀ ń kó sí ibi tí wọ́n ti ní kíkó ìwọ́n tó lè náà mójútó bàtà ó mú aṣọ rẹ̀ èyí tó dánú aṣọ ọní wọ́dúrópù ọ̀n kó sí inú wọ́dúrópù rẹ̀ tó ní kàtúgbórí àwọn ìkan tó ń bẹ àwọn aṣọ tó bá tó ní ìtùbọ̀ dáadáa olómọ́ kó síbẹ̀ nínú wọ́dúrópù nínú wọ́dúrópù yẹn ní dúró àti kéré kan tó wà àwọn bí àwọn fóódà àwọn fáìlì àwọn dọ́kúmẹ́ntì ìbẹ̀rù tó tọ́jú àwọn yẹn sí ó wá ní gbogbo ìpalẹ̀mọ́ fún gbogbo nǹkan kọ̀ọ̀kan tó fi ń palẹ̀mọ́ àwọn àlámọ̀ níbi ìṣe ayé rẹ̀ káàbọ̀ gbogbo tí wọ́n ń palẹ̀mọ́ àwọn nǹkan gbogbo àwọn tó bẹ̀rẹ̀ láti bí wọ́n bá ti bá tàyé lọ́nu mọ́sálásí ọ̀rà ní àwọn mìíràn bí o lè bá jí mọ́tò rẹ̀ gbé ọlọ́run ṣe ní àjọ òṣèlú ọ̀jìnlẹ̀kùn kábà lè má kólé rẹ̀ tí o lè bá kólé rẹ̀ nǹkan ní òṣèlú àjọ òṣèlú ìgbésí ayé ara rẹ̀ bí ẹkọ wá pòtẹ́tì pẹ̀lú àyà tó lè pòtí o wá pòtẹ́tì ẹ̀ ẹ̀dá ń kẹ́ni nígbà báyìí ó dáná ìlú sọ. Àwọn ọ̀la ìlà لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. àwọn sáfẹ́ tí wọ́n dá ọlọ́mọ ọba mọ̀ dáadáa ju gbogbo wa lọ. àwọn sáfẹ́ tí wọ́n lajú wọ́n lẹ̀ báyìí tí a yà lọ́kọ̀ á lè fi sọ̀kalẹ̀ bá nìlẹ́bí tá nìlẹ́bí ṣe ti wọn tó ṣe ti ti ara wọn gbọ́ látọ̀gbà nìlẹ́bí sọ̀rọ̀ ìmáàmì wọn onígbò gàdé nínú nǹkan ìṣàgbára táwọn ṣàbí àjọbí níjú ọ̀láì òṣìṣẹ́ wà Abdullah ibi nàkọ̀ báyìí ibi nàkọ̀ báyìí Abdullah ibi nàkọ̀ báyìí àmà ibi nàkọ̀ báyìí olùgbọ́gbà wọn ọ̀dà fẹ́ káyì lọ́ṣẹ̀ nàkọ̀ wà. ó ní káyà ní Abdulrahman ọ̀rọ̀ yìí náà ولكان عبد الرحمن بن عوف رضي الله عنه إذا دخل منزله قل عبد الرحمن بن عوف أتباع قال عبد الرحمن بن عوف àwọn mọ̀ájì jẹ́ àwọn àgbà mọ̀ájì tí ó bí àsìkò táwọn ilé ìgbà ìsìláàmù láàrin ìyànnàbà wọn kì í tẹ́lẹ̀ lọ́wọ́ tó lámọ́ níbi àwọn àgbà ní wọ́n ń sáré bó ṣe wá jẹ́ àgbà tó tó ní mẹ́tẹ̀ẹ́ tó súnmọ́ àmì mẹ́tẹ̀ẹ́ tó ti pẹ́ ní ìsìláàmù tó wọ́n ní káàdà àbdùrahman ibn awf رضي الله عنه وعن الصحابة أجمعين إذا دخل منزلا أن كعب الرحمن ما في قوة ليلة باي تدين ليلة باي قرأ في زواياه آية الكرسي gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà ní múlé rẹ̀ yóò fi mọ̀ká ayáṣùn kò sí ṣe kìí ṣe pé yóò ka ilé ọ̀pá tí olú zawaya zawaya ní kí gbogbo àwọn gbágbágbá àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ ẹ̀rẹ́ nǹkan ní kọ́rídọ̀ọ̀sì kan yàrá ìkan lábẹ́ bẹ́ẹ̀kì ìkan gbogbo ẹ̀ kí ní ọ̀tà bí ẹ̀ kí ló mọ̀ ká العناية بها وليحفظ نفسه ويحمي نفسه كل في شرعنا كل مبعا عن جنوب كل مبعا كبير ó dájú ló ń sọ pé ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ yẹn ayé bí tó má gbó lásán odúdú ọ̀rọ̀ làwọn ọ̀rọ̀ yẹn bọ́mọ ni ò bá ti jẹ́ ti ẹ̀rọ ìwé pé má gbó lásán àwọn ayé ọmọ dúró táwọn bàbá kan má ní bàbá aláwo kan ẹ̀ má ní àbá kan má ní pásọ̀ kan má ní wòlíì èké kan gbogbo náà bí táwọn wá ń sọ yẹn ibi ẹbọ làwọn mú wá lọ́nà àbáyé tó bá jìnà sí wọ ilé rẹ̀ báyìí in tí ó ṣe ni pé yóò wà lọ gbogbo làwàyà kọ́rọ̀ àbí làwàyà áwú àyàtẹ̀lẹ̀kọ̀ọ̀sí gbogbo kọ̀ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ yàrá yìí wọ̀n ká kò sí ìṣẹ́ ilé tó bá ti ká kò sí ìṣẹ́ mọ́tò bẹ́rù àtàkì kan bẹ́rù káwọn kan láwọn ti rí sí ní kàmánú rẹ̀ ìwọ́n tá ká kò sí ìṣẹ́ inú ilé tí wọ́n náà ti ń kakùn sí yìí jẹ́kọ́ kan ẹ̀mọ̀ balẹ̀ pé inú ilé yẹn ìṣọ́ ọlọ́run wọn bá ti ń yẹ pẹ̀lú ìṣọ́ ọlọ́run ó ti ń bẹ pẹ̀lú ọlọ́run àwọn ọ̀ṣọ́ ẹ̀ṣọ́ wa Allahu la ilaha illa huwa al-hayyul qayyum Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi as-samawati wa ma fi al-ard man dha alladhi yashfa'u 'indahu illa bi-idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمهم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم عبد الله بن عباس رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين قل صلى الله عليه أشرف آية أشرف أشرف آية في القرآن قل آية قل من القرآن آية الكرسي آية الكرسي آية تنتهي عبد الله بن مروان رحمه الله òun náà fẹ́ sọ̀rọ̀ papọ̀ sí i ó ní ẹnìyàn wọ́n á pa ọ̀rọ̀ ìkàlà ó ní ọlọ́wọ́n bá ṣẹ̀ṣà ọ̀rọ̀ sísọ ó ní fàtà ọ̀rọ̀ à nínú àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá wọn sọ ọlọ́wọ́n bá wá ṣẹ̀ṣà ọ̀rọ̀ à lè ó fi ránṣẹ́ sí wájú àlè fàtà ọ̀rọ̀ mi ń hú sọ̀rọ̀ tàbí onu ní nínú Al-Qur'ani ọlọ́run aṣẹ́ṣẹ́ aṣọ Suratul Baqara wọ́n kàtà ọ̀rọ̀ ní Suratul Baqara sí Ayatul Kursi ọlọ́run aṣẹ́ṣẹ́ Ayatul Kursi yìí náà jáde nínú Suratul Baqara wọ́n kàtà ọ̀rọ̀ Bilal ọlọ́run ọba tó wá ń ṣẹ́ṣẹ́ ọlọ́run wá ṣe ṣàbítàpẹ̀ ní haram yẹn ó wá ṣe ní ààyè haram ìlú wọ̀ ìgbẹ́gbẹ̀ ní haram ó lẹ́sọ̀ lóòrùn ló ní báńdìrì báńdìrì rẹ̀ ju bí táwọn rẹ̀ lọ́wọ́ sáábà ẹ̀rọ náà ìbáàtì mẹ́ta àti bẹ́ẹ̀ gbogbo mẹ́ta àti bẹ́ẹ̀ ní haram náà àmọ́ la pé ìlú mẹ́ta àti federation mẹ́ta àti wá fẹ́ẹ̀ ṣùgbọ́n hadu bí ibi tí haram ti bẹ̀rẹ̀ tó bá lọ tó lọ tó lọ àtọ́ ìlọ kọjá haram lọ́wájú ọ̀tọ̀lẹ̀ gbogbo hududu haram ó wá tẹ̀bẹ̀ sọ́lọ́ wá sàbí tàbí pé náà haram yẹn ó ṣàbẹ̀lẹ́sà tí ó kí bọ́ bá ń dá gbogbo ẹ̀ṣẹ̀ láyé mọ́débẹ̀ yẹn ọba ilé dá ẹ̀ṣẹ̀ débẹ̀ yẹn àkọsílẹ̀ dákọ̀ fún ọ nínú ẹ̀ṣẹ̀ yóò ju ọdínárì yìí àwọn ọmọ mi lọ. Ní ilé tí ó kú ní káwọn èèyàn máa ń gbéra wọn lọ ṣe ìsìn lẹ́ni haram yẹn bá ti dé mọ́tà tó burúkú bá wù ní ṣe ẹ jáde kó bẹ̀rẹ̀ ẹ̀ máa lọ sí mẹ́ta. ewu rẹ̀ mi ò àmọ́ tọ́jú kó ló hárọ̀ mùná ẹ̀sẹ̀ rẹ̀ ò ní yàtọ̀ nípa tẹ́sẹ̀ òṣèlú náà nàìjíríà tó bá lọ ní ṣe níbo ìjẹta. àmọ́ ìwọ̀n ṣọdún hárọ̀ ayé bẹ̀rẹ̀ ọlọ́run àti ìláyàkáyà ọlọ́run tó tọ́ Inú ìhárọ̀ mùtọ́, fàkàtàrọ̀ nínú haram ọlọ́run tó wá sá ní almasjidul haram ó tó wá ṣàlẹ́ta tó bá ń bọ̀ láti Madina Jedda tó bá ti ń bọ̀ ní ayé nígbà tó bá ti wọnú hududu haram ọmọ ẹ̀kọ́ ti wọ́n kan tọ́nà wọnú mọ́kà lọ ní àwọn òtẹ́lì gbogbo àdánwò tó bá gbé mọ̀lá ilẹ̀ ọkọ̀ àló ah, ti lọ́wọ́ ọkọ̀ kan gbà ní ẹ̀ka àkọ́kọ́ gbà ọ lè wá jáde fẹ́ kó tó sọ padà o àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà tó fi kó onímọ̀ káàwọ̀ nínú ẹ̀kọ́ ní problem ọmọ fi ìdí pé kíkú tiẹ̀ dé báyìí kọ́ máa lọ síbò ọmọ làbíyànà ọmọ làbíyànà ọlọ́run bá sọ fáwọn wọn náà kó wá sí ẹ̀ṣẹ̀ abẹ nínú al-masjid al-haram pé wájà al-masjid al-haram wà tààrọ̀ mọ́ ìdáfà tààrọ̀ mọ́ ìdá al-bayt nínú al-Masjidul Haram ọlọ́run tó wá ṣẹ̀ṣà al-Ka'batul Musharrafa níbi tí káàbà tó wáyé ó tún ní ọwọ́ gbogbo mọ́sí lọ fara ya kìí ńlá ayá tó lè kò sí yìí kìí ṣe ayá tá àmọ́ kìí ṣeré ó ní ọ̀rọ̀ ọba yìí ká àfta ìbẹ̀rẹ̀ lẹ́kàtà ní wọn Muhammad sallallahu alaihi wasallam ya abal munzir أي آية من كتاب الله معك أعظم ṣẹ́wọ̀n tí ẹ̀rì máa yà náà tó wà ní ọ̀lọ́pọ̀ àmì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ṣe pé òun ló tóbi jù á wọ́n nígbà tó ní wọ́n tẹ̀lé wọ́n ní ọlọ́run wa ṣòro ààrẹ ọlọ́run lọ́gbà tí ó máa ń lọ anábìrin mo lè wò ní pé ọlọ́run la ilaha illa huwa al-hayyul qayyum ó ní adébísọ̀rọ̀ wà àtàkùn fọwọ́ gbà wọn láyà báyìí ìfọwọ́gbani láyà ti di wípé a ah, ìyá nìkan ní àìlùmù aláìmọ̀ bẹ̀rù ẹ mo kọ́ gíláfúrẹ́tì rẹ lórí ìmọ̀tọ́lọ́wọ́ bá jogún fún rẹ àbúrò tó lè mọ ah, lórí ya àkùnfìlà ìwọ náà ayá tó lè kò sí máa tó wọn náà láti máa àbìṣẹ́ tọba ti máa pàmìlì gẹ́gẹ́ jọba àbìṣẹ́ ẹ̀ẹ́nú gbọ́ àdánwò tí ẹ̀sọ́ wá sí tó kọ̀ọ̀pẹ́ máa gbé fún wọn àyíká máa àwọn àpẹẹrẹsì ìwọ̀n tí wọn náà ti ń lọ lé tí ó ọdìgbọ́ ilé kọ́ lọ lé àbọ̀ padà dání lé tí ó ọ̀lẹ̀ ráwọn ìyá kan ládùúgbò ní àbáwọn bàbá padà ní àbá agbọ́gbọ́ wọn náà ń gbọ́gbé tí àwọn arúgbó mọ́ ọ bọ́dí máa ń sọ̀rọ̀ ló dára nínú wọn mọ́tò wọn sọ ló dára nínú àbá aláàmọ́ dáadáa ọ̀fà wà kan dáàmọ́ sí ìmọ̀sùkò sí ẹmọ́sùkò sí ìmọ̀sùkò sí. àbá àní mo sùn lórí èmi wá ládàá pé kéde kan lé mi lórí àbá aláwọn ọ̀tá pọ̀ ọ̀gbọ̀dẹ̀ gbádùn àwọn ọ̀rẹ́ ní kẹgbọ́nkà lọ sọ̀rọ̀ mi lẹ́yìn màmá ẹ máa lọ bí ṣe kùrùsì ọmọdé wájú àti ah, kùrùsì náà wá ní gbogbo ọ̀gbẹ́ni ọ́nì kò ti kẹ̀yọ́ ní wù tí yóò bá bá ń parọ́ mọ́ àwọn ọ̀gbọ̀n kan ọ̀gbọ̀n gbogbo olùṣe kò sí dídẹ́ gbogbo olùṣe o láyé gbogbo olùṣe wà ní àwọn ah, ẹ̀kọ́ lè tìrìtì káńsà ayé ẹ̀kọ́ ọ̀sán gbogbo olùṣe àmọ́ àdúrà ayátọ̀lẹ̀ kò sí gbogbo olùṣe àmọ́ tí ó jẹ́ kó ṣiṣẹ́ gbogbo tá a bá fẹ́ ní àtìmá àmàlà àtìmá. ẹni tí ó gbókùrù sí yìí tí ó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ òní gbogbo ẹni tó bá ní ìmánì sí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní ìmọ̀ kùrù sí yìí ni ìmánì ìdẹ́yẹ ti lè máa fi kùrù sí yìí sọ̀rọ̀ àkọsílọ́pọ̀. tí wọ́n pẹ́ àwọn ìbámu ni bí oògùn ẹni bá dáadé ló ti tẹ́lá àwọn ọmọdé àwọn ọmọdé gbígbádùn mùsùlùmí ò رمضان القشان القطوان عبد ومنه وكرمه وعزه وفضله ayatul kursi na alanda ko imani wa ko dure ko ma sa tu dada ko lo ma si wan daru ti yo ma mu dada to si ma no imani de ha wa sallallahu wa sallim ala muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh طيب ننتقل عليه السلام عليكم ورحمة الله